إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد وقف ولغبة بواتي عن بيت والدين يسر هنا أني أتمدر باي ولكن قلوبون والسلام عليكم ورحمة الله وبركاته ni ìjẹjọ àbí kí n sọ pé láti bí ọ̀sẹ̀ méje sẹ́yìn ọ̀rọ̀ nípa jálàbí wọn náà ni òun ń ṣàlàyé lọ́wọ́ tó à ń ṣàlàyé tí jálàbí fi ṣe iṣẹ́ tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe tó fi jẹ́ pé àṣìṣe ni kí wọ́n máa sọ pé iṣẹ́ àáfà náà ni iṣẹ́ jálàbí òun ni mò ń ṣàlàyé lọ. nam ní èmi tó lára àwọn ọ̀nà tí èyí tó fi mọ̀ pé jálàbí yìí aburú ńláńlá ni òun náà ni pé ẹni tí ń ṣe jálà bí ara irinṣẹ́ wọn ń sọ pé gbogbo wọn yányàn o èèyàn gbọ́dọ̀ mọ̀ wà mọ̀ọ́dọ́ rẹ̀ so ń sọ pé gbogbo wọn ara irinṣẹ́ oníjálà bí jìbìtì wà ń bẹ̀ jìbìtì wọn náà pè ní scam so four one nine ara iṣẹ́ jálà bí ni ń bẹ ní irinṣẹ́ táwọn jálà bí máa ń lò àwọn ọ̀nà oríṣiríṣi náà ni wọ́n máa ń gbé gbà so ó fi máa ń develop time to time ni nígbà kan bẹ tó ṣe pé jìbìtì tó máa ń lò ní pé wọ́n lè gbé ẹyin fún wọn ní ìsìn idán ìtàwọn <laughs> pé jìbìtì <laughs> idán náà ní í jẹ́ bẹ́ẹ̀ so bàtà lọ́wọ́ bá sọ pé alam tara ilal ladina yazlimuna annahum amanu bima unzila ilayka alam tara ilal ladina utu nasiban minal kitabi yu'minuna bil jibti wat taghut ọlọ́run bá ní wà lọ́bí ó rí àwọn kan tó ṣe pé a fún wọn ní ìpín kan nínú síra ẹni pé wọ́n jẹ́ àwọn yahudi wọ́n jẹ́ nasara àmọ́ ara nǹkan tó ń ṣe tó burú ni pé yòmìnú nàdẹ̀l jìbìtì wà tààgò wọ́n nígbàgbọ́ sí àìlè jìbìtì ẹlọ́lẹ́ wo nǹkan tó ń jẹ́ tẹ̀rẹ̀ tàfsírù jìbìtì wọn wọ́n níbi máa ń àtẹ̀hìrù ẹ̀rí pé jìbìtì wà ní jìbìtì yòmìnú nàdẹ̀l jìbìtì jìbìtì so jìbìtì náà ní ń jẹ́ ògùn tẹ́lẹ̀ ní jìbìtì ẹnu ló ní kéde jìbìtì oògùn so àwọn tó bá fẹ́ lu jìbìtì wọ́n á máa tọ́jú ẹnu tó dùn ẹni tó bá fẹ́ ṣe fún wọ́n ní ẹnu tó dùn wọ́n sì ní oògùn so iye ara rin iṣẹ́ jálàbí lélẹ́yìí so kí wọ́n máa lu jìbìtì kí wọ́n máa ṣoògùn so irú tí wọ́n irú àwọn tó máa ń lò ń gbà kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n lè gbé ẹyin fún yàn ẹyin ẹyin ẹdìẹ so wọ́n sì ní kọ́ lè fi rárá ó yà kẹ́ni yóò fi rárá ẹni yóò fi rárá báyìí wọ́n sì fọ́ wọ́n lè bá ẹ̀jẹ̀ nínú rẹ̀. sòmí ìwà wọn dẹ̀ mọ̀nà táwọn fi ń hàn sáàtì ẹ̀jẹ̀ ń kíní ẹ̀ bí ṣe ń pè ẹ̀ ó sùn ó sùn ní wọ́n ti mọ bó fún ẹ̀yìn ní abẹ́rẹ́ sọ̀tàlọ́wà so gbogbo nǹkan ní rẹ̀ ó sì di pupa ó dẹ̀jẹ̀ nísìnyí ó sì ní ọpọlọ nínú nínú nínú nínú ẹ̀yìn so lítà kan nìyẹn so àbí nígbà míì àwọn ilé àdó ní ọ̀fọ̀ àdó ẹ dàpọ̀ ọmọ àwọn òkèbù láti lè bá lẹ́tà nínú àdó lẹ́tà nínú àdó so chips náà ni so irinṣẹ́ ẹni tí bá ń ṣe jálàdì ni so tẹ́lómi ọba wa lu jìbìtì iṣẹ́ báyìí yóò ní jìbìtì ẹnu tí ọmọ lò fáwọn èèyàn ó lè wo sọ̀sọ̀sọ̀sọ̀ tó ní ìyá kan ń ṣe ọ̀yá yẹn pupa báyìí ó sanra ó ní bẹ́ẹ̀ ni ìyá kínní ni so tó lóun ní dààmú rẹ̀ jìbìtì náà ní gbogbo ẹ̀ ṣùgbúrú àwọn nǹkan yìí ẹni tó bá ń ṣe jálàbí kì í bọ́ ń bẹ̀ ọlọ́run ní wà kọ́dù omi rúbì ọ̀nyẹ́ kófò rúbì yìí ọlọ́run ti pa wá láṣẹ kí n ti ń jẹ́ jìbìtì ká jìnnà sí ká mọ́ déédéé rẹ̀ ká mọ́ fi ṣiṣẹ́ ká mọ́ fi ṣayé tò náà ni àwọn tí wọ́n bá sọ àwọn aburú yìí tán wọ́n fẹ́ fún wa ní way out lọ pé ọ̀nà wo lágbàjáde àwọn tó ti mú síbẹ̀ àwọn tí ń ṣe àtàwọn tí ń lọlé ń bá wọn. nam lára àwọn aburú tí ń bẹ níbi iṣẹ́ jálàbí òun náà ni akílò àmúwálẹ̀ náà fi tó yìí ìyọ́n máa nǹkí ẹ̀ẹ́dín tó débi eléyìí ẹjẹ́ tó mú àwọn ọ̀nà mìíràn àtúrò ẹlòmíì pé ọ̀bá máa mápò ju ìwà báwọn kò ní máa rí tóun ti kó tún bẹ́ẹ̀ arájúbi tí wọ́n lù nìsín wọ́n lè ní àwọn fẹ́ ṣàdúrà fún ọ àwọn ṣàdúrà fún ọ tó máa ṣàdúrà fún ọ wọ́n wà ní àwọn òní gbowó lọ́wọ́ rẹ o ntọ́ba ná ntọ́ba mú wa tó ọ padà máa mà á tó àmọ́ bọ́lọ̀ lè wá gbogbo owó tá a ní ní nàìjíríà tá a ná ọ wà seventy seventy rẹ̀ sòkòrò ẹlòmíì ti kọjá ọ̀rọ̀ seventy nìkan ẹlòmíì ló ní wà seven hundred seven hundred wọ́n one thousand seven hundred five hundred seven hundred two hundred wọ́n wo àkọ́dùn bó bá ṣe rówó tí bá ṣe rí ṣe sí ni wọ́n lè já mẹ́wàá mẹ́wàá fẹ́ lónìí ipe wọn one thousand mẹ́wàá five hundred mẹ́wàá two hundred mẹ́wàá hundred naira mẹ́wàá fifty naira mẹ́wàá twenty naira mẹ́wàá gbogbo nóòtù nàìjíríà ten ten ten ten ten àbíkọ́ ní méje méje so ẹlòmíì wọlé ní ẹlòmíì seventy two seventy two yẹn wà wá ẹlòmíì wọlé ní five hundred five hundred nóòtì five hundred ní òmù wá fún nóòtì kọ̀ọ̀kan so ẹ̀wọ̀n kan wà ní àwọn onígbà lọ́wọ́ rẹ o ó gbé lọ sí jimá yídì yídì ìlú lọrin ló gbé lọ dèdè aago mélòó ló sì lọ bẹ dèdè aago méjì lọ́sàn gángan so tó bá dé ẹ̀sà máa wò yán yán yán máa wò yán yán yán àwọn àbùdá lu wọn wá sí yídì wọn bò háyà ń bẹ dèdè àsìkò yẹn náà máa ń sọ̀kalẹ̀ wọn wá wò tó bá ti fọ́ wọṣọ pupa lọ́lẹ̀ bá àbí tó bá wọṣọ dúdú lọ́lẹ̀ bá ó lè rọjú wọn máa họ àbí tó bá ti fẹ́ gbé kínú kalẹ̀ kan tí ó bá ní gbà lọ́wọ́ rẹ̀ yóò fi lé yóò sì gbé nǹkan rẹ̀ fọ́ padà àmọ́ tí wọ́n bá ti gbà alhamdulillah ha kam ó jálà bí oníjálà bí so gbogbo àwọn ọ̀nà oríṣiríṣi àwọn èèyàn fi ń gbá àwọn èèyàn lójú náà lẹ́lẹ́yìí ẹlòmíì gan Allahu akbar kò ní yí ọ bí bí kòkó ṣe dé abẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ òkú lábẹ́ bẹ́ẹ̀dì rẹ ẹni tí òun lè rẹ yóò fi hàn lè tún kò báyìí lọ́ọ́ lè wọ ẹbẹ́ẹ̀dì rẹ kò báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti bá nǹkan bẹ́ẹ̀ sẹ́ni pé ó ti kó sọ́wọ́ nù gbogbo àwọn yẹnì jìbìtì táwọn èèyàn ń lò nìyẹn láti fi máa fi gbá àwọn èèyàn lójú náà mo fi ní pé níbi iṣẹ́ iṣẹ́ jálàjì kan mo wà mẹ́ òun náà ló dé bí ìyàwó pé ọ̀sán èèyàn ṣe nìkan iṣẹ́ jálàjì náà ló tún bá ìdílé ti dé bẹ́ẹ̀ náà òun ló dìfẹ́lọ́pù débi gbogbo àwọn èèyàn so because kò síbi tó fẹ́ gbé kínní ìgbà kọ́dà àwọn tó ń jẹ́ àwọn tó ń tọ́ pé wọ́n ní àfa làwọn ṣé mo pé níṣẹ́ àfa àti babaláwo níbi ọ̀rọ̀ jálà bí yẹ́rì pé ọ̀kan náà ni wọ́n wọ́n yàtọ̀ àti mùsùlùmí àti babaláwo wọ́n yàtọ̀ tó irú ẹ̀ náà lè wá ní débi ọláwọn nígbà débi ọ̀rọ̀ yahoo plus so ẹ̀rí gbogbo àwọn àpèjì tí mo ra mú wá ìkúnkálukú wa wà kí àìlẹ́ àzàlẹ̀ wọ́n náà máa fi wéra àwọn ọjọ́ tó bá ti rí ara jìbìtì wọn náà ni kí wọ́n lé wọn máa wẹ́jú ẹ̀rí wọ́n wẹ̀jú ẹlòmíì ọ̀wẹ́jú ó ti mà ó ti sẹ́ẹ̀tì àwọn èèyàn tó ti mọ pírọ́blẹ́mù tó ní láwọn tó súnmọ́ wọn lè bàbá yáyàwó rẹ ní pírọ́blẹ́mù ni bọ́mọ kan rẹ bọ́mọ ọmọ rẹ kan ló ní pírọ́blẹ́mù ni wọ́n ti mọ ẹnìkan link ẹnìkan tí wọ́n ti sọ fúnra wọn yọkọ̀ apàdé rẹ ní yọkọ̀ wò sùn lónìí ah wọ́n fi hàn mí wípé ìṣòro yálà kan bẹ́ wájú yín ọmọ yín sì ni ìṣòro yẹn ti ń wá lọ́dọ̀ rẹ̀ ọkàn gbọ̀n ni pé yé ha ó ní farambalẹ̀ farambalẹ̀ so fífi hàn tán fi hàn mí òun náà ni ó jẹ́ ọ̀nà àbáyọ fún un tí ẹ̀ bá ní rábàyọ òun ní fi hàn mí ó kó sọ́wọ́ nù tẹ́nìkan bá ti parí ọba sọ bẹ́ẹ̀ fún ọ má dá lóhùn má dá lóhùn ọ̀nà méjì ni ó ní kọjá pé wẹ́jú ọ̀nà kejì ni pé jìbìtì méjèèjì náà jìbìtì náà ni wọ́n ti lọ lé wọ́n ti link link so eléyìí náà ara ọ̀nà jálàbí tí wọ́n tí ń ṣe ni so tó ẹ fáwọn yóò sì mọ ní pé iṣẹ́ jálàbí làwọn ń ṣe so eléyìí ọ̀tàkùn lọ́la nàbì sallallahu alaihi wa sallam so bákan náà látara eléyìí ibi tó wá ń jẹ́ basic iṣẹ́ jálàbí ni pé aklu amwala nas bil batil wọ́n máa jẹ owó àwọn èèyàn wọ́n máa ná owó àwọn èèyàn nínú àbàjẹ́ wọ́n máa gbà lọ́wọ́ wọn lọ́nà tí ọ̀dà ọlọ́wọ́n bá sì kìlọ̀ fáwọn mùsùlùmí dágbọ́dọ̀ fi sọ́ra nù kò mọ́ òkè bóyá àwọn agbọ́n ni àbí ṣe báwọn lọ́gọ̀ lọ́wọ́ bá wa tó o ò ní o ò ní àwíjàre kankan tó fẹ́ tó fi lè ọlẹ́ fúrè lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ní ẹnu fúláwù tọ́wọ́ bá ayà thirty four ọlọ́wọ́ bá ní yáyọ lẹ́rìn náà amanu inna kathiran min al-ahbar war-ruhban la ya'kuluna amwala an-nas bil-batil ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم sórí wọn bá ní àwọn ẹ̀yin onígbàgbọ́ òdodo ọlọ́run ní kánàbí sallallahu alaihi wasallam kó kọjú sáwà lè wúmọ̀ rẹ̀ àwa mùsùlùmí olúwa ní ẹ̀yin tẹ́ jẹ́ onígbàgbọ́ òdodo jẹ́ mùsùlùmí ọlọ́run ròyìn wọn rìpọ́tù àwọn àwọn yahood tí wọ́n ti lọ ó ní inna kathiran minal ahbari wa ń ṣe àfa àwọn la ya'kuluna amwala an-nas bil batil ah, ìjẹ ìbàjẹ́ ni wọ́n ń jẹ owó àwọn èèyàn ẹ̀rí wọ́n sọ àwọn èèyàn di olùsọ wọ́n sọ wọ́n di àgùntàn àwọn ń jẹ́ olùsọ wọn ẹ̀rí mùrídì àtàwọn káàdì ní rẹ̀ so ilé yìí ìkọ́ aburú báyìí sẹ̀ ni ìjẹ àwọn èèyàn níjẹkújẹ ni la ya'kuluna amwala an-nas bil batil olúwa ní dúkìá àwọn èèyàn ni wọ́n ń jẹ níjẹ ìbàjẹ́ so dákun ara jẹ ìbàjẹ́ náà ni ọ̀nà à ń ṣe jálà bí à ń bọ̀ nǹkan ṣe dákun ọlọ́wà ni wọ́n ẹ̀sùn dúnà à ń tẹ̀bi là wọ́n á dí ọ̀nà fáwọn èèyàn níbi kan ríbi lọ láti kọjá sọ́dọ̀ ọlọ́run ọba òun ní jẹ́ kẹ́ni tó ní ṣòro kó bẹ ọlọ́run ọba kó ṣàlàyé ara rẹ̀ fọlọ́run kó jẹ́ ẹrú fọlọ́run ọba tó àwọn ni wọ́n nìkan máa wá jẹ́ ẹrú fún wọ́n bá ní ara bú táwọn Yahudi ń ṣe rẹ̀ o ntọ́lọ́ fi ń ṣe léyìí fún wa ní ká má ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀sùn dúnà à ń tẹ̀bi ọlọ́wọ́ ni wọ́n lẹ́yìn ní ẹgbẹ̀rún yẹkùnrin dáhàdà wà lẹ́fẹ̀bọ̀ àwọn tó ń kó jọ ṣe pé silver àti fẹ́bọ̀ yẹn ni pé wọ́n kó dọ́là wọ́n kó náírà wọ́n láyé wọ́n fi kó ní afẹ́fẹ́ bí lè là òun ní nàbí ṣetán lọ́hùn àmọ́ fi ṣe kárí ni ó lè jòkó ní ìṣẹ́kọ́ yọ dọ́là fún lágbájá gbá lọ́mọdé bọ́jẹ rẹ̀ so olúwa ní irú àwọn ẹni báyìí fẹ̀bẹ̀ ṣírí ẹ̀rùn bì àdáàbìn àlè olúwa ni wọ́n fọwọ́ wá ìyá lọ́dọ̀ ìyẹn ọlọ́run ọba wà nẹ́bí fún ọ níròyìn tí ó yà náà wá kàkiri tó náà ni pé mùsùlùmí a gbọ́dọ̀ mọ̀ pé aburú ti ń bẹ níbi iṣẹ́ jálàbí náà lélẹ́yìí so bó wá ni ọmọ ènìyàn ṣe fẹ́ bọ́ ọ̀rẹ́ ẹnìkan pè mí ó ní áá ah, ah, iṣẹ́ tó ń ṣe láti rẹ̀ náà ni ó ní wàhálà mẹ́ẹ̀mí òun ti gbà lórí ọ̀rọ̀ yìí so bẹ́ẹ̀ ni kálukú náà ṣe máa ń gbẹ̀nù àwọn kó mọ́ tún gba ṣètọ́nù láàyè máa tó bẹ́ẹ̀ ni àwọn tó ń lọ bẹ̀ náà tó ń láwọn ọlọ́ọ̀lẹ́ máa ń bá wọn ọlọ́ọ̀lẹ́ ń wo yẹ́rì pé mo sọ ń jò níyìn wípé àgbákò fìtínà táwọn oníjàlá bí dá kalẹ̀ sínú ìlú sínú mọ̀lẹ́bí láàrin bàbá àtọmọ láàrin ọkọ àtìyàwó láàrin ẹ̀gbọ́n àtàbúrò kése kékeré gbogbo ẹni tó bá lóun wo iṣẹ́ àwọn tó ń wo iṣẹ́ ọlọ́run mọ fìtínà tí wọ́n ti dá kalẹ̀ fún yàn yàtọ̀ fún pé kíní yẹn jẹ́ ọ jẹ́ nǹkan tọ́lọ́wọ́n bá pèpè yẹn ó dẹ́lẹ́bọ̀ọ́ ẹbí tí ń bàjẹ́ àwùjọ tí kìíní yẹn ń bàjẹ́ gan kìí ṣe kékeré kẹ́nìkan wà máa ní àwọn kan bẹ tán mọ̀ àwọn owó lọ́mọ̀ ànábì ni ẹnìkan kọ ọmọ tó pamọ́ ànábì sọ bẹ́ẹ̀ sọ ọlọ́run tó fi kánábì gan sọ fún wa kí kó sọ fáwọn sọ kó sọ fún gbogbo àwọn èèyàn kí sọ fáwọn èèyàn pé ah mi ò mọ tó pamọ́ o òbú lẹ́nìkan ṣe wá fẹ́ dé kí wà ní àfáà kan fáwọn àfáà kan bẹ fẹ̀rẹ̀ ọlọ́run bá ní kul la aqulu lakum indi khaza'inullah ọlọ́run ni wà nẹ́bí sọ fún wọn wípé mi ìmọ̀ kọ̀kọ́ mi pẹpẹ ọlọ́run ò sí lọ́dọ̀ mi ẹ̀rí ìní kánzù nílé ìní khaza'inu khazina ọlọ́run ò sí lọ́dọ̀ mi kí wá ní gbogbo bẹ̀rẹ̀ tọ́lọ́run fi bọ́jẹ́ẹ̀tì ọlọ́run kí wá lọ́wọ́ mi lọ́wọ́ à ah, ànábì ni ọlọ́run fi lọ́wọ́ mi. wala aqulu inni a'lamul ghaib wala a'lamul ghaiba kọ̀kọ̀ nítorí pamọ́ ìmá ẹ̀rí wọn náà ló lè wo sóra sóra tó lànà am aya fifty kẹ́ni kan mo wá sórí rédíò kọmọ láwọn kan mà á wọ́n lọ́mà ọlọ́run tó wá sànù rẹ ẹni tí mo tuntun sọ fún ọ pé àkíní yìí ń jẹ́ sàmà yẹn bá ti gbàgbọ́ yẹn bá ní gbàgbọ́ sẹ́ni ẹ̀rù lọ́rin bá pé ẹ̀rù ọlọ́run

so ilé ìlúmí ìjọba wa sọ wọn pé ẹgbọ́ ẹgbọ́ dàbí ọmọ wò kán àní ọ̀rọ̀ ọ̀rọ̀ síkọ́ni yìí ọ̀rọ̀ bó wá ni lórí rédíò kọ̀mọ́ ọgbẹ́ aburú kalẹ̀ ọ̀rọ̀ síkọ́ni yìí ń ṣerúpẹ́ nìyẹn gan ó ti yẹpẹrẹ ara rẹ̀ lórí rédíò ó yẹpẹrẹ ara rẹ̀ publicly ó yẹpẹrẹ ara rẹ̀ tòun náà ni pé kí èèyàn máa wo iṣẹ́ òun wo ìpẹ̀ òun wo fátì òun wo rọ́múlì òun wo gbogbo tó ń wo àti fá nǹkan kan náà ní gbogbo ẹ̀ so iṣẹ́ jálàbí fún wọn ní iṣẹ́ jálàbí nù so òun ni pé àwọn mùsùlùmí a gbọ́dọ̀ jìnnà sẹ́rí àkọ́kọ́ tó gbọ́dọ̀ wọ́kọ́ yí ìyẹn nìyẹn ìfẹ́ á kìíní yìí aburú ti ń bẹ̀ẹ́ ní ìmọ̀ wá kírun ní ní ọ̀ràn ìmọ̀ gbàwẹ̀ ẹ̀yìn ní láwẹ̀ ìmọ̀ kí kùránù ẹ̀yìn ní ládàá kùránù látara pé kí ni èèyàn ń ṣe ẹbọ pẹ̀lú ọba tó dá ni èèyàn ń wo iṣẹ́ so ọ̀nà tí yẹn fi lè bọ́ ń bẹ̀ wọ́ tó ń ṣe síbi pẹ̀lú gbé lódodo nínú ọkàn ara rẹ fúnra rẹ wà sí sí ẹ pẹ̀lú ara rẹ gan wàlá ìwọ náà mọ̀ pé iṣẹ́ tó ń ṣe yìí àdánwò ń bẹ́ẹ̀ àtàkù ń bẹ́ẹ̀ ìkóbá ni ń bẹ́ẹ̀ ìrẹ́ni jẹ́ ń bẹ́ẹ̀ wọn náà kọ́kọ́ ní nínú ọkàn rẹ kó gbàgbọ́ pé á kì í ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ tò lẹ́yìn gbà wọ́n tó ń lọ bẹ̀ náà wọ́n náà lọ lè mà wípé wọ́n náà wó ń tẹ́mi rẹ ọ̀fẹ́ ń bẹ̀ wọ́n kó lọ lọ́rùn olórò pé bóyá àwọn orí àbáyọ wàhálà àbáyọ kọ́ tó tó bá jòkó tó bá bí ọlọ́wọ́ bá fúnra rẹ nítorí ṣe fún ọ náà ni ó ṣe fún ọ tó sírìkùn kàlì díkẹ́ mi rẹ̀ ọkọ̀ bó wà sí sí ẹ̀ pẹ̀lú ọlọ́wọ́ bá rẹ tó bá kan náà gbogbo tó bá ń jẹ́ pé èèyàn ń woṣẹ́ mo mọ kọ̀ọ̀kan kí nìkan pè ní ọ̀rọ̀ tẹ̀kùzíbùl kàhánà gbà pé irọ́ ni irọ́ ni àtàwọn kòhán àtàwọn kàhánà ìwọ tí wọn náà ń wòṣe bí wọn náà mọ̀ pé ọlọ́run pa tó wà fáyẹn náà wọn náà mọ̀ àwọn àwọn píríncípù kẹtẹ́lẹ̀ kẹ́kẹ́ gbé kalẹ̀ má àrùngbọ́nà láwù bí ẹni sọ̀tọ̀ kí ìsọ̀tọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ó lè jẹ́ pé ìròrí àbúrúmọ̀ àṣàrí fàlàtì náà ló fi ń di wèrè àbẹ̀fàtàhì tó hí náà ni àlùfàlàtì náà ni ó fi ní kóbá ní kóbá ní kóbá ní kóbá ìgbésí ayé ẹ̀sìn rẹ̀ ní kóbá yìí rẹ̀ tó ṣé àlùkùránì ni àbúrúmọ̀ àṣàrí fàlàtì ṣé alukóránù ní àwọn ẹgbẹ́ tíra fàtàkì tó ṣe alfàlàkì so wọn náà mọ̀ pé rọ ni wọn náà mọ̀ pé kò yàtọ̀ díẹ̀ báyìí kò sí yàtọ̀ ó kọkàn ni wọn náà mọ̀ pé ẹ̀yìndínlógún náà ni kẹ̀kẹ́ náà lòun àti fa wọn náà mọ̀ tó mo bá fẹ́ gbé sí nínú ẹ̀sìn ọlọ́wọ́ ọba so kí wọn kọ́ ní sincerity pẹ̀lú ẹ̀mí ara yẹn so yóò jẹ́ kí wọn lè bọ́ níbẹ̀ so bákan náà ẹni tí ó máa ń lọ sọ́dọ̀ wọn gbà pé Islam fi provide fún tó ṣe fún ọ tó òfin ní máa lọ sódò èèyàn káàkiri má Allah Islam ti provide ẹ̀ fún ọ gbogbo ìṣòro tó bá ń débọ́ mi èèyàn anabi sallallahu alaihi wasallam ó ti sọ pé bò lọ mi ènìyàn ó ṣe bọ́ nínú ìṣòro yẹn náà ti sọ anabi ti sọ so ìlànà yẹn gẹ́gẹ́ ló yẹ kí mùsùlùmí ọlọ́lẹ̀ wá síbò ni ọ̀nà tí Islam ń gbé kalẹ̀ fún mi láti fi yọ nínú ìṣòro gbogbo ni ọ̀nà tí Islam gbé kalẹ̀ fún láti bọ́ nínú ìṣòro torí ẹni tó bá ti mọ̀ náà yẹn ọkàn rẹ̀ ó balẹ̀ ẹ̀rí ọkàn rẹ̀ ó balẹ̀ àkọ́kọ́ náà kọ́kọ́ jìnà sẹ́bọ ẹni tó bá ti jìnà sẹ́bọ ó ti fa ìfọ̀kànbalẹ̀ fún ara rẹ̀ ọlọ́run bá ní alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmin ẹ̀rí táwa ń wá fáyé nù ọlọ́run ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ó jẹ́ mùmínì ó olùgbàgbọ́ kọwa wá jẹ́ kí ẹ bọ kó wọnú ìgbésí ayé ìgbàgbọ́ òun kò jẹ́ kò rìnlá ní ẹ bọ ọlọ́run ní òlẹ́ ìkàlà òmìnir àmùnà ọkàn wọn ó sì balẹ̀ àwọn ènìyàn tó wá rí báwọn wà ó ń mọ òtẹ̀dùn kọ́dọ̀ ọlọ́run tó máa gáìdì ẹni nínú ìṣẹ́ni ayé rẹ̀ ọlọ́run máa fi mànà kò ní sọnù nínú ìlànà tó yẹ kí èèyàn lọ lè tọ̀ ní ọlọ́run tó ní bí àdúrà ṣe mọ̀ tí yẹn bá ṣàdúrà lásìkò yìí àdúrà ó gbà àlẹ́bí sọ pé nígbà tí yẹn bá wà ní òru àdúrà máa ń gbà ní òru pàtàkì jùlọ òru mẹ́ta ìgbẹ̀yìn láti bí aago mẹ́ta àbọ̀ wá ìsàlẹ̀ tó bá kan náà nígbà tí yẹn bá wà lórí ìforíkanlẹ̀ níbi ìrún tí èèyàn náà fúlàní èèyàn kírun ọ̀rọ̀ yẹn ni tí bá bẹ ọlọ́run ọba ní nǹkan tí èèyàn ń wá àdúrà rẹ̀ ó fún onídìí kan kiri ilé ẹnìkan káàkiri kò mọ́ lọ́run wá ẹnì kankan káàkiri tó bá kan náà nígbà tí èèyàn bá ń ṣe tàṣáhùd tó bá ti gba àwọn tàṣáhùd tán tó ṣe àwọn ìgbìmọ̀ ẹ̀yẹ̀ rẹ tán ànábi ní fàdé irú bí máa ṣe ìtùm ẹ máa bíìrì nǹkan tẹ bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ìfọ̀kọ́ nínú ángùsẹ̀ jẹ́ àbùdàkọ̀ ọlọ́run ọba ọ̀dà yín lóhùn ní àdúrà tẹ̀ ń bí ọlọ́run ọba fún ṣe léyìí náà ni àwọn ìlànà tí ànábi sọ̀rọ̀ sọ́lẹ̀ bí kábọ̀ sí ibi ọlọ́run ọba àlejò sọ pé kọ́dà nígbà tí òjò bá ń rọ̀ fún ọ̀bẹ́lọ́run lásìkò yẹn láàrin àdán wal iqama pàdébì ní àdúrà tí wọ́n bá ṣe láàrin àdán àti iqama ọlọ́wọ́ gbàdúrà rẹ̀ tó gbogbo àwọn nǹkan tá a ní ẹ̀rí tá a ní àwọn nǹkan tí ń bẹ lápò wa àpò ṣòkòtò wa tá a wá ń wá wàhálà tá a wá ń lọ ṣòkòtò káàkiri ojúṣe gbogbo mùsùlùmí ni kọ́mọ bí ó ṣe bẹ ọlọ́wọ́ ọba rẹ̀ ṣe bọ́ ọlọ́wọ́ ọba lọ dá ọ ọlọ́wọ́ ọba lọ dá ọ ala ya'lamu man khalaqa òun ló mọ̀ ọ́ ọmọ nǹkan tí ń ṣe ọ́ àfa yẹn tó ń lọ́dọ̀ rẹ̀ náà nǹkan ń ṣòun náà bàbá aláwo tó ń lọ lè ń báyìí oúnjẹ alábí tó ń lọ lè ń báyìí nǹkan ń ṣòun náà wallahi tallahi nǹkan ń ṣe nǹkan ń kí ni wọn wá jòkó kí wọn náà máa fi tìyẹn náà hàn lọ́wọ́ ọba fún ọ gbọ́n sóun lọ da ọ ni ọ̀dájú ni kò lójú àánú rẹ̀ ọlọ́wọ́n ọba lọ da ọ òun ló lójú àánú rẹ̀ eléyìí ọmọ rí tó bá rò pé ó lójú àánú rẹ̀ kò lójú àánú rẹ̀ tó ń jálàbí yìí lójú àánú ọ̀dájú hánà ara irinṣẹ́ jálàbí ni kọ́ dájú ara irinṣẹ́ jálàbí ni so òun náà ni pé kí mùsùlùmí kó dó tí ọba tó dáa kó dó tí ọba tó dáa kó mọ bó ṣe mọ bẹ ọlọ́run ọba rẹ dẹ́lẹ́yìn náà ìwọ tí o pé iṣẹ́ tí wọ́n ń ṣe gangan nìyẹn kí ara ṣe jálàbí lọ́wọ́ pé ah bó la wà ṣe báyìí wà láì bó ṣe ń bẹ fa bó ṣe ṣe ń bẹ gbogbo ayé gbogbo èmi tó ń sọ̀rọ̀ yìí náà àti ṣe mo ti ṣe é rí. wọ́n gbà tí yẹn ti pátì tí wọ́n rí pé ọ̀nà tí ò tọ́ ní kálukú jáwọ́ kó mẹ́rin tí ọlọ́run ọba tí ń tó kò lóhun ẹ̀dá mọ́ tọ́lọ́n bá lò ní ní rẹ̀ ò ní kí rin ọ̀nà tó tọ́ kí rin ọ̀nà tí ó dọ̀tí ní ní di ní kéfìrí nílẹ̀bọ so gbogbo gbádùn tó gbélé gbádùn ní ayé ìwà láàyè ọgbàgbé kéèyàn gbádùn ọgbàgbé rẹ̀ torí pé kíni tí ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní fi ìnira kìyàmọ́ kàyà ọlọ́run ṣá là ń bẹ̀ so fún àwọn èèyàn tó bá fẹ́ kọlù pẹ̀lú máa kọlù ní àsìkò yìí fún àwọn tí a bá ní ìbéèrè síwájú kí n tó gbé kọlù ní ọ̀yìn nǹkan ní kí n fún wa ní àlàbárì kalẹ̀ tó bá di ní on twenty three nínú oṣù yìí àwọn ustaz wa Sheikh Omarudeen Yunus láti ìlú làǹbẹ̀ ní Èkó tó wọ́n ń bọ̀ wá sí Ìlọrin wọ́n ní public lecture ń bẹ̀ on twenty two ọjọ́ ọjọ́ sat ọjọ́ sátidé ni ọjọ́ sátidé twenty two ní oṣù yìí èyí tó bá di ní ọjọ́ mẹ́jọ máa sọ fúlì dáadáa èyí nìyẹn là náà bí address everything kankan máa sọ náà. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وانتم جزاكم الله خيرا àṣẹ dúró ìdógó ìpínlógún nígbà táwọn tó kéré jù báyìí lọ àwọn bàbá tó bí àwọn bàbá wọn tó kọlọ kọba àpáná adébọrẹ kó pé ṣíṣú náà tàbí ga inú wọn ṣẹlẹ̀ ní ìgbó gbà sí tẹ̀sí òun ní àwọn aráàlú ní ìpínlẹ̀ آه. <laughs> عامل عامل جزاكم الله خيرا بارك الله فيكم شكرا نعم وعليكم السلام ورحمة الله وبركاته عبد الرحمن نعم يا mo lẹ́yìn ìtọ́sẹ̀kì tẹ̀ sí ti ìfòsí wa dẹ́nu gbọ́dọ̀kì tó kẹ́nu ni. àlàkẹ́ ń bẹ nínú àwọn oníjàrá gbé náà tó ń pè ń wó so kẹ́nu kúra ní. àlùkò kan sọ ní kíni kan náà ni kí wọ́n máa fi wá tó. bẹ́ẹ̀ ni tó di okùn náà. Ah, yóò náà òun náà yàtọ̀ òun náà yàtọ̀ ẹ bọ́ ni yóò náà. ẹ̀rọ àtúnṣe àti àwọn jìbìtì náà wọ́n pọ̀ mm. káàkiri ọ̀rọ̀ so ìyẹn náà tí wọn ní ẹ̀fí kùránì owó iṣẹ́ pẹ̀lú mi lè rò pé àkùránì ni wọ́n fẹ́ fi wò iṣẹ́ kùránì olódodo náà ní sì máa ń mú olódodo nígbà máa ń wí síwájú náà nufa yóò fòdodo hàn ọlọ́run òdodo lẹ́yìn tá a bá ṣe ẹ̀dá kùn so ẹbọ nìyẹn náà pẹ̀lú ọlọ́run ọba kò dáa ní gbọdọ̀ jìnnà sí kúfúrò ni. naam aleykum salaam tó lọ́ba ṣe alhamdulilah. ọlọ́run níjọ́ bàjẹ́. àmín ìzákùnrin kan ọ̀gá ńlá àbí bẹ́ẹ̀ ni àgbàzáàkì àgbà náà àti àwọn afáwọn àtọmọ̀tá ìsàrùdé adọ́lọ́wọ̀ ní fílẹ̀. ìwé béèrè béèrè lọ́dọ̀ yìí ni béèrè mi ni pé tí wọ́n bá fún yẹn ní kíra hmm. wíwé òun tí àtọ́mọ́ ń wé gbé hmm. kéèyàn mọ fi sára bẹ́ẹ̀ hmm. bá fẹ́ jáde pé ọlọ́run ni tọ́jà kéèyàn mọ fi sára àbí kéèyàn bá fẹ́ tíráfù kéèyàn mọ fi gbàgbà kékeré àwọn èèyàn lè fi sápò. aláìṣẹ́ rí mo ti sọ ní àwọn ọjọ́ kan síwájú òun náà pè ní tàmá im tó àwọn kìnìyàn òun ni àṣokọ́ àdèmọ́ra gbogbo èèyàn kò kí n di mara mọ́tò kò dáa kí n so kọ́lé kò dáa kí n fi sápò kí n fi sínú pọ́ọ̀tì kò wà káàkiri ọlọ́run bá tó dọ̀kọ̀ á sòtí ń bá wá dé ìtàn paláwọ̀ ọ̀hún ní wàá sọ. tèmi gan ẹ̀ kàlù pé bí tíra ni ìyí ṣe tíra náà bó jẹ́ tíra náà kọ̀ dáa bó jẹ́ pé kìí tíra náà kọ̀ dáa gbogbo bá jẹ́ aṣọ kọ́kọ́rọ́ òǹkà kọ̀ dáa òǹkà aṣọ ṣùgbọ́n ọlọ́run ṣe àǹfààní wà fún wa. tó n tí ọmọ fi ń sọ́ra náà ni kí ọmọ bẹ ọlọ́run ọba aleykum salaam tó làbà kí a tó. àmín ẹ káwọ̀.

ẹ̀ṣẹ́ ẹni tí mo bá dákọ̀ yàn mo mọ́ kí n dákọ̀ ẹ̀bọ̀ tí mo bá ti dákọ̀ yàn mo bá mi dákọ̀ rẹ̀ o kò lè kọ́ mi tí mo bá fẹ́ dákọ̀ yàn yín dákọ̀ rẹ̀ so òun ni pé àbí ní ẹ̀ka lábóyá pé ẹni tó bá ní ìbéèrè ní ọ̀dà ìpínlẹ̀ mi ti tó so zero eight one zero three three five one five one nine zero eight one zero three three five one five one nine abdulfatah àdúmí ní ọ̀dàgbére kò sí ṣáàlìkà lọ́wọ́ ṣáàlìkà ṣáàdùn láìláìlá àti àtàkùn tó wà tó wọlé kan salamu alaykum wa rahmatulahi